Hi everyone, welcome to my channel. ifá ti wà gbogbo ẹ̀ ti wà á wá rí i pé àwọn kan wá sọ pé bíi pé ká máa lo jean ká máa fi ṣàdúrà yẹn ó pé òye ọ̀làjú ló mú jíìnì wá ẹjọ́ ṣẹlẹ̀ bá wa sọ bí ó ṣe jẹ́. bẹ́ẹ̀ ló ṣe rí o ọ̀làjú ni ọ̀làjú yẹn gan ò sì fẹ́ẹ̀ dáa tó ara pé a ti sọnù a ti kó ńlànà wa náà ni torí bàtà wà gbọ́njú lẹ́yìn ilé ọba lẹ́tí lè rí snap lẹ́tí lè rí jean lẹ́tí lè rí nǹkan kan kò sẹ́ni kankan tó tiẹ̀ ní nílé. a ní àwọn ọtí tiwa bí ọtí ọkà ògùrọ̀ ṣẹ̀kẹ̀tẹ̀ ẹmu àgàdàǹgídí burúkutù ọtí kín gbogbo àwọn ọtí wọ̀nyí ló wà láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ táwọn bàbá wa fi ń ṣe ayé bọ̀. Hmm? Yeah nígbà tí ọ̀làjú dé la gbà pé àwọn ọtí gbígbóná yìí ló dáa jù ọtí gbígbóná yìí ò sì ṣàǹfààní kankan kò sóore kankan fún wa tá a bá wò ó gbogbo àwọn fátàǹkì tá à ń gbé ọtí bọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ni kankan àròbájọ ni kò sínú èdè fa ifá dákọ ọtí ọkà ọdákọ ògùrọ̀ ọdákọ ẹmu ọdákọ ṣẹ̀kẹ̀tẹ̀ gbogbo ẹ̀ àfa àmùgbélẹ̀rin gbègbè bá fún ọ ní pèrè àmúyóbi wọn bí wọn fọtí sáré ọmọ ṣẹ̀kẹ̀tẹ̀ dé ọtí ara ẹmọ èèyàn tó mu ṣẹ̀kẹ̀tẹ̀ ọmọ rẹ̀ á pọ̀ ìfàsọ́ bẹ́ẹ̀ náà ló sọ̀rọ̀ báwọn ọtí yòókù lọ ṣùgbọ́n èmi ò rí ibi tí bá ti sọ̀rọ̀ bọ́ tí èbò àfitá abákan rò tá a rò tí ìbò bá pọn títán ìgò ní fíjì àròbájọ ni kò sí ní èdè fa gbogbo ní ìta bá sì wà kó bá tó ń ṣe fún wa kése kékeré gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọmọdé kéékèèké kéékèèké tó yẹ kó máa sáyé kó máa gbádùn ayé ẹ lọ ọ̀pọ̀lọpọ̀ lọ́tí ti padà nù ṣe bàbá ọ̀dọ̀ bàbá nígbà tó wá ti wá rí báyìí a rí pé àwọn ifá ifá wa ìgbà tí mo wá níjọ́ yẹn mo béèrè béèrè nípa ẹ̀ mo tún fẹ́ béèrè náà sì sáré pé àwọn ohun ifá wọ̀nyí àmọ́ pé bàbá wa elders wa àwọn ló mọ̀ dáadáa láyé tá a wà yẹn sìn àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn yìí àwa mọ̀ bóyá ifá yìí tàbá ní tàbá ní àkójọpọ̀ ẹ̀ sílẹ̀ ǹjẹ́ kò wá ní di nǹkan gbàgbé fún àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn sáà ẹ kò lè jẹ́ ìgbàgbé ń di ni pé ifá kíkọ́ ò dúró báwọn kan ṣe ń kọ́ tí wọ́n lè kọ́ bẹ́ẹ̀ làwọn kan sì jára mọ́ tí wọ́n ń kọ́ táwọn ò dúró tí wọ́n ń kẹ́kọ̀ọ́ fa gbogbo ọ̀nà táwọn gbà kọ́ fa táwọn gbà sọ̀rọ̀ fa táwọn gbà sí gbogbo ẹ̀ àwọn ọmọ kan farajìn fún tí wọ́n ń kọ́ enínú ẹlẹ́ẹ̀kejì ni wípé ọ̀pọ̀lọpọ̀ gan ló ti ṣèwé nínú àwọn èèyàn gẹ́gẹ́ bí ọ̀làjú tí wọ́n ti ṣèwé fa ẹlòmíì ṣe tiẹ̀ tá a lè rí àléébù bẹ́ẹ̀ ẹlòmíì ṣe tiẹ̀ tó yẹ pé tá a bá wò á kì í pé ó kuṣẹ́ so gbogbo orú nǹkan wọ̀nyí ò lè jẹ́ kí ifá oorun. ẹjọ́ ìjẹ́ ẹ̀yin náà ó yẹ kẹ́yìn náà bá ẹ bá wa ṣèwé kan náà síta bàbá ṣé tó ń lọ sá. ẹ tó ń ṣẹlẹ̀ mẹ́ náà ni pé ṣe mọ̀ pé gbogbo nǹkan ìwúdí yìí ó bá ṣe láyé tí ó bá ní olùrànwọ́ kò rọrùn láti ṣe èmi gan fúnra ra mi ó wù mí kí n ṣèwé jáde ṣùgbọ́n a ní olùrànlọ́wọ́ láti lè ṣe ohun tó fà á nìyẹn kì í ṣe pé òye tá a fi lè ṣe ni ò sí. fún àǹfààní àwọn tó máa máa wò ní tábà ṣe tàbí ìtẹ̀sà ǹjẹ́ ìwé tẹ́ bá fẹ́ ṣe ǹjẹ́ ìwé ifá máa jẹ́ ìyàbí rẹ̀ ìwé ifá ìwé ifá ọ̀rọ̀ ni ìwé àwọn tá a lè ṣèwé lé lórí pọ̀ èèyàn lè ṣèwé nípa afá ẹyọ hmm? èèyàn lè ṣèwé nípa àwọn ọ̀nà tá à ń gbà á sọ̀bì èèyàn lè ṣèwé nípa ọ̀nà wo là ń gbà bọ irúnmalẹ̀ kọ̀ọ̀kan torí ní ìsìn fàpẹẹrẹ eh, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ sí ni wọ́n ti ń da gbogbo ẹ̀ lura wọn tẹ́ ẹ bá fẹ́ bọrí ó ní fàtẹ́ gbọ́dọ̀ kìtẹ́ fi bọrí tẹ́ fá bẹ́ fẹ́ bọ́fá ó ní fátẹ́kì tẹ́ fi bọ́fá tẹ́ bá fẹ́ bọ Ọ̀ṣun ó ní fátẹ́kì tẹ́ fi bọ̀ṣun ẹ fẹ́ bọya ó ní fátẹ́kì tẹ́ fi bọ ẹ fẹ́ bọ̀gún ó ní fátẹ́kì kì í ṣe wípé kásákàn máa kí fa lásán kọ́ ni so béèyàn bá ṣèwé lórí ìyẹn gangan tí gbogbo kálukú wa ní òye nípa bí àbá fẹ́ bọ̀gún tá a fi bọ́ ni tá a bá fẹ́ bọya tá a fi bọ̀ sí àwọn pé ìyẹn gan náà. ẹ ṣeun bàbá <laughs> bá ṣe ń sọ yìí èmi náà ti fọkàn sí bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn màá tún béèrè dáadáa lọ́wọ́ yín sí nípa ẹ̀rù tẹ́ ṣe ṣé mọ̀ bàbá àwọn ìwé ifá ó wà lọ́tọ̀ ilé tẹ̀ tó wá sọ yìí náà ó jẹ́ ìgbà táwa náà nífẹ̀ẹ́ sí pé lẹ́ẹ̀kọ̀ kan wọ́n ṣe ń ṣe gbogbo àwọn kan báyìí wọ́n ìwé ifá yẹn jẹ́ kí n kọ́kọ́ mú yẹn sà ǹjẹ́ ó é ṣe kẹ́ bá wa ṣèwé lórí gbogbo two hundred and fifty six odù ifá tó wà kó dẹ̀ ní orí ẹsẹ̀ kankan kankan bíi méjì mẹ́ta Hmm, tó ṣẹlẹ̀ ní wípé ṣe rí tá a bá ní a fẹ́ ṣe ìwé fa two hundred and fifty six gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe mọ̀ pé ìnáwó rẹpẹtẹ ni èyí tó rọrùn jù ni pé téèyàn bá máa ṣe èèyàn á ṣe ní eh, step by step bóyá ìwé ojú odù ẹ ojú odù mẹ́rìndínlógún gẹ́gẹ́ bí bàbá wa ń dé sí kọ́kọ́ sí tiwọn lẹ́yìn ojú odù mẹ́rìndínlógún àmúlù ogbè yẹ̀kúdé ogbè fonfolóhùn mẹ́rìndínlógún náà ni àmúlù ìwòrìbó gbèdé ìwòrìwò fún àmúlù kan ni so tóun bá ṣe bẹ́ẹ̀ yẹn gbogbo àpapọ̀ owó yẹn ó jẹ́ mẹ́rìndínlógún ẹ̀tẹ́yìn bá wá ṣe bẹ́ẹ̀ yẹn délẹ̀ dókè tán yẹn alẹ́ á kó gbogbo ẹ̀ papọ̀ sínú òwe kan ó ṣe rí náà. so uh, àwa náà ti gbọ́ bẹ́yìn a máa àgbà olódùmarè a máa mo bá ṣe máa máa ṣiṣẹ́ lórí náà báyìí. ok àmọ́ àtẹ̀mọ́ pé ṣe béèrè yìí nsìn tẹ̀lẹ̀ ti fún wa ní pé tí owó bá wà ó máa lè ṣeé ṣe ẹ ṣeun bàbá ẹ̀jẹ̀ tẹ bá ní ìmọ̀ràn tẹ fẹ́ fún àwọn ọmọ Yorùbá káàkiri àgbáyé. ẹ ìmọ̀ràn tẹ ìmọ̀ràn tẹ̀mí ní fún gbogbo ọmọ Yorùbá lágbàáyé ó yàtọ̀ díẹ̀ sí ní tá à ń sọ bọ̀ ara ẹ̀ náà sì ni èmi rọ gbogbo àwọn tá a jẹ́ onírúnmọlẹ̀ pátápátá kí gbogbo wa ká gbìyànjú láti ṣòṣèlú ìdí ni wípé àwọn bàbá wa ní òsì ń bẹ̀ òníbò náà ṣe pín in tí wọ́n bá pín náà ló fara mọ́ àìṣòṣèlú ń kó bá wa tá a bá wò wípé à wọn ò kú jáde pò wọ́n kúkú ń taari wa sẹ́yìn wọ́n kúkú ń ṣe kinní kan òwe Yorùbá bọ̀ ní bí aláwo èèyàn ló bá ń pé èèyàn tọ́ wá lóun gbàgbọ́ ya nígbà tẹ́ni tí ń gbẹ̀yìn ò bá dákẹ́ èèyàn ó gbọ́ tí àwa tá a jó ń náà bá ti pọ̀ nínú òṣèlú dandan ni káwa náà rí lọ́jọ́ iwájú níbi tá a bá ti ń rí yẹn ibẹ̀ láti lè máa wà irú ètò àwọn sọ lẹ́ẹ̀kan àyè muslim christian síbẹ̀ nítorí páàsì nínú òṣèlú náà ni ẹni tó wà nínú ilé wọn lè wá pépé máa bọ̀ wá wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n lágbàáyé wọ́n mọ̀wé wọ́n sì gbogbo oore ọ̀fẹ́ yẹn ní ajẹ́ tí wọ́n fi ń pè wọ́n wàá ṣèjọba wàá ṣe kíníkan kì í ṣe gbogbo yẹn ló lé ní oore ọ̀fẹ́ yẹn àwọn gangan náà sì ṣòṣèlú gbà tó wá skul náà ti bẹ̀rẹ̀ òṣèlú so èmi rọ gbogbo àwọn tán jó ń rún mọ́lẹ̀ kàn gbìyànjú láti mọ ṣòṣèlú ká lè bá rí ẹ̀tọ́ wa gbà. tọ́ ní mo fi àkókò yìí ṣe ìsúre fún gbogbo ọmọ orílẹ̀-èdè yìí lápapọ̀ Eh, lọ́kùnrin lóbìnrin àti lọ́mọdé lágbà wípé ọdún yìí ọdún ayọ̀ wa ni yóò jẹ́ kò ní jẹ́ ọdún ìbànújẹ́ fún wa gbogbo aburú tí ń bẹ nínú ọdún kò ní ṣe déédéé wa ire bẹ̀ ni ó máa jẹ́ tiwa lílọ bíbọ̀ wa ayọ̀ ni ó máa jẹ́ pàápàá ẹ̀yin tí ẹ wá láti wá ṣe ìwádìí lẹ́nu mi eh, ẹ ní sìrìn ẹ ní sísọ lílọ bíbọ̀ yóò máa já sáyọ̀ eh, ọ̀rọ̀ tí ó kó bá yín ẹ ní sọ èyí tí ó là yín kò ní gbé síkùn yín ẹ lágbára lọ olódùmarè ìlọsíwájú irúnmalẹ̀ ìlọsíwájú àṣà yorùbá ilẹ̀ ń wá ẹ̀yin ní wo ni ìlọsíwájú ẹ̀ ní padà sẹ́yìn iwájúwájú lọlé erin lọ iwájúwájú làbá kéékèèté iwájúwájú lọ̀pọ̀ ẹ̀bì tí ré sí iwájú iwájú lẹ́ẹ̀ máa lọ ẹ̀ fani kókó kókó lòun agogo onígbàngàngbàngàn lòun àjìjà adébáfúnlá ìgbọ̀ gẹ̀gẹ́ èyí tí wọn nílé ayé rẹ̀ ọgbẹ̀ kan ìfani ẹgbàtọ́lá ẹgbàyẹ̀wò ẹ̀yin ọmọ pé ayé yín ò korò ayé yín ò ní korò bàmíjì ò ní wọnú ayé yín àti gbogbo àwa tá a jọ ọmọ nàìjíríà lápapọ̀ yóò dáa fún wa. ara pé a ti sọnù a ti kó ńlànà wa náà ni torí bàtà wà gbọ́njú lẹ́yìn ilé ọba lẹ́tì snap lẹ́tì jean lẹ́tì nǹkan kan kò sẹ́nì kankan tó tiẹ̀ ní nlé. a ní àwọn títí wa.